láti ró láti ró ṣùgbọ́n tábìlì ilé ìjẹ o bá wà ẹ òṣèlú ògbèjò láti ró Òṣogbo èmi ọ̀pá àkọ́ nínú ẹ̀mọ̀ ọ̀pá àkọ́ àtọ́ kì í jẹsẹ̀ fún ọlọ́ ọlọ́ ní ọ̀pá àkọ́ àtọ́ pé lómi yẹn àjẹtẹ́lẹ̀ ẹnu ni pé kì í yóyún ọjọ́ lọ́ọ́ fi rónú ẹgbẹ́rú ẹ̀rí ìgbọ́rí ọlọ́run ọgbìnbà méjì ọmọ fi ronú yàrá ó dájú máa jókòó lẹ́nu ìwé ìsìnlá rẹ̀. àwa ni àlàfẹ́ àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore aláwo ṣe wá lóore pàtàkì lọ aláṣẹwà lóore pàtàkì òṣùpá rere o àwa mọ ọlọ́run lọ́kàn. àwa ni àlàfẹ́ àlàfẹ́ wa àwa ni àlàfẹ́ o o o ṣe wá lóore. wà wá. Kàbí débi. Ohun tó gbé wà wá. Ìwé dọ́gba. Iṣẹ́ Olúwa wá. Aláwọ̀ká. Ọ̀tá tètè gbèrò. Láti paná, láti paná sí lámùtọ̀ntàn yìí. Ṣáwọn ọ̀tá wa, wọ́n ti forget. Wọ́n sọ lékeléke kì í dọ̀tí ilé ayé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد wàhálà àlehi wàsàbẹ̀tì ìwọ̀n wàlà. adúpẹ́ fún ọlọ́run ọba. alihamudulilayi. ẹ jẹ́ adúpẹ́ fọlọ́run dáadáa. alihamudulilayi. àwọn bàbá wa nílẹ̀ yorùbá ẹ má bínú mo fẹ́ràn orin púpọ̀. a ní olúwa ó ṣe olúwa ó ṣe o ibi tó gbọ́rọ̀ wà náà olúwa ò ṣe àlá. olúwa ò ṣe olúwa ò ṣe níbi tó gbọ́rọ̀ wá ká olúwa ò ṣe. àlá olúwa ò ṣe olúwa ò ṣe ibi tó gbọ́rọ̀ wá gbà olúwa ò àlá. olúwa ò olúwa ò ibi tó gbọ́rọ̀ àgbà ló wà ọ̀ṣẹ́. adúpẹ́ fún wọn lọ́wọ́ ọba. alihamudulilayi. atọ́rọ kí a ti gẹ̀ fún anábì wa muhammad. ẹ̀tì ẹ̀ lè yòǹbó ànábì. ẹ̀ yòǹbó ànábì dáadáa. ànábì tó ṣe wípé ọlọ́run ṣe ní ànábì gbẹ̀yìn. ànábì tó ṣe wípé ọlọ́run fún ní the final book and the last testament ànẹ́bì tó ṣe wípé ọlọ́run ṣe ní òpin àwọn ànẹ́bì ànẹ́bì tó ṣe wípé lẹ́yìn ànẹ́bì mi ò ní dé mọ́ ànẹ́bì tó ṣe wípé tó bá tún wá díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ òun ni ó tún ṣìpẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá ànẹ́bì náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àti à ń tẹ̀lé eré kan òjíṣẹ́ ọlọ́run bá náà títí di ọjọ́ kan يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọjọ́ tó ṣe wípé owó tá a bá ní òní wúlò ìmọ̀ wa òní wúlò dúkìá wa òní wúlò connection wa òní wúlò gbogbo tá a ní kankan òní wúlò mẹ́ إلا من أتى الله بقلب سليم àyàfi ẹni tí ọlọ́run bá fún ní ọkàn àlàáfíà àyàfi ẹni tí ọlọ́run bá ṣe ní mùsùlùmí àbí ọlọ́run bá àìní má ṣe islam wa mọ́ ọlọ́run ṣàdánwò fún wa gbogbo tí òde bá wa táwa fi sọ wípé ibi omi ló kù tá a fẹ́ lọ ọlọ́mọ fi ṣàdánwò fún wa gbogbo omi tí tí òde bá wa táfi wá sọ pé orí òkè kan wà wọ́n ní orí òkè wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́mọ fi ṣàdánwò fún wa ọ̀làlà àwọ̀là ọ̀là àgọ́wàtà ìlà mo kí the founder and the mayor of Risalat al-Haq, the peace and ambassador. الأستاذ الشيخ محمد جامع لبيك the Christ الله أكبر ẹbí àṣà àwọn míì tí ìfẹ́ sọ̀rọ̀ àmọ́ mo kí wọn mo sì bẹ̀ ọlọ́run bọba àlekè ọlá ọlọ́wọ́ ọba tí ó kó ànábì ọlọ́wọ́ ọ̀tá. sallallahu alaihi wasallam. bí wọ́n ṣe pọ̀ tó tí iṣẹ́ ìkíní ni wọ́n plot tí iṣẹ́ lẹ́ẹ̀kejì tí iṣẹ́ lẹ́ẹ̀kẹta tí iṣẹ́ lẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ máa ṣe wọn yọ. gbogbo wọn á wà na ìka àtayá á wà nà sí wọn á wà ka suratul Kawthar. tí abáwádé bí ń mẹ̀ṣá ni ẹ̀ka owó aláptà á wà kálẹ̀ méjèèjì gbogbo wa pátá ẹja fi tọrọ fún wọn báwọn ọ̀tá ànẹ́bì bí wọ́n ṣe banújẹ́ lórí ànẹ́bì bẹ́ẹ̀ náà ni kí ọ̀tá Ustaz Jamiu Alaba Adegunwa kọ́ta àwọn banújẹ́ lórí wọn. àwọn ọmọ náà ìmìlẹ̀ ṣe ìtọ́rọ̀ rọ̀ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أكيد هو مش أنا ọlọ́run ṣàbà dúró tì yín o. Allah. ìmọ̀ yín ọlọ́run ní jọ jọba. lala hawla. wala quwwata illa billah àlẹ́ mo wo bí tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ torí àsìkò ti lọ. alákọ̀ọ́kọ́ àwa mùsùlùmí ẹ̀rù máa ń bà wá láti ṣàlàyé ẹ̀sìn tiwa ẹ̀rù máa ń bà wá láti sọ pé ọlọ́run pa wá láṣẹ ká ṣe báyìí eléyìí tí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kírísítíẹ̀nì tí pásítọ̀ wọn bá sọ fún wọn pé don't do this ẹ ní bá wọn bẹ̀ wọn àdẹ̀ ní hesitate láti sọ fún yín pé pásítọ̀ wa ní ká má ṣe báyìí bọ́tà wa mùsùlùmí àwa la ní fẹ́ tẹ́ lọ́wọ́ ẹnìkejì wa ó bẹ́ẹ̀ wa ká bàjẹ́ lọ́wọ́ ọlọ́run ti pé ká bàjẹ́ lọ́wọ́ èèyàn lọ ẹ wo ọ̀rọ̀ ọdún tí wọ́n ń sọ látàárọ̀ àwọn christian fúnra ara wọn gan wọ́n ń bára wọn jà sí i àwa mùsùlùmí ò wà gbé lórí ṣẹ̀rí pé wàhálà ni àwọn tí wọ́n lọ́dún gangan fúnra wọn wọ́n ń bára wọn jà sí káfí wá sọ pé àwọn mùsùlùmí ọlọ́run ń ṣe wà lọ́nà o tẹ bá sì láwọn mùsùlùmí náà ẹ ti rí wọn àwọn mùsùlùmí bọ́ọ̀kọ bọ́ọ̀kọ àlùbọ́ ọkọ ìyá rẹ̀ ń kọ́ ológo bàbá rẹ̀ ń kọ́ olódo àwọn ará ilé yìí ń kọ́ wọ́n ní ká sọ pé àwọn ò sí ilé irọ́ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni. àwọn ọlọ́bẹ̀ yọ àwọn mùsùlùmí tó ṣe wípé tí bàbá wọn bá sọ fún wọn wípé anybody tó bá ti béèrè mi sọ pé mi ò sí nílé tẹ́ni yẹn bá wá dé ah, eh, dáàdi yẹn kọ́ àkọ́kọ́ wọn sí nílé ooo oh, mo dẹ̀ ní important message fún ọ ìgbà wọn náà máa dé ah, ẹ jẹ́ kí n lọ bèrè lọ́wọ́ wọn padà àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ dísọ̀gbà tí owó dé. ẹ mo sọ ìgbà tí ọkàn sọ fún wípé òun ò ní sí ilé kò sọ̀gbà tó máa dé fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni. but àwọn mùsùlùmí tí ó bá dájú wọ́n á sọ nǹkan tí ẹ̀sìn sọ. ọlọ́pàá tí àwọn stars wa fi ń ní problem torí pé òdodo ṣòro sọ. kí ni mo wí o. òdodo ṣòro sọ. àwọn èèyàn sí bí wọ́n ti sùn. wọn àsùn wọn gbọ́ yín. tẹ́ ẹ bá ní christian lọ́rẹ̀ẹ́ ó máa difficult fún yín láti sọ fún pé yóò wọná tí ò bá tí ò bá gba Islam ṣé ẹ lè mọ̀ pé you cannot be a real Muslim àfi kó o sọ fún bẹ́ẹ̀ torí pé Christian ẹ̀rọ ní ìgbàgbọ́ tó sọ fún ọ pé lìánáwó àkàdà àhábọ̀mọ́ làálẹ̀ hátà ayẹ́sẹ̀lá ibùdó wáhì lìkẹ́yìnlá ayára kàmá yóò mẹ́nu bí ibà ń takùn láwùl ayẹ́tẹ̀ àbàlíyà má jọ́ ṣàtàtìrì bá sixteen. torí olórúfẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ lọ́sọ fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ó bá ṣègbè ṣùgbọ́n ó lè ní iye àìnípẹ̀kun. ẹ̀rí àkọ́kọ́ ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ní John chapter fourteen verse six. èmi ní ọ̀nà Christian ni ó máa ka eléyìí lórí I am the way. àti òtítọ́. the truth àti iye and the light. ẹnikẹ́ni kò lè wá sọ́dọ̀ bàbá. no one comments on the father. bí kò ṣe nípasẹ̀ ni àfi kó pass through me. Matthew chapter three verse sixteen gbọ́ the book of Matthew chapter three verse sixteen bàbá bàntísì Jésù. ohun kan wá láti ọ̀run. ẹ ṣí kẹka o. náà kọ́mọ́ rò pé. àti ní òwúrọ̀. ẹ̀yin wípé. Matthew chapter three verse sixteen three sixty ẹ eh, ẹ ṣe sùúrù ẹ má confuse ẹ ẹfilẹ ẹ mọ̀ pé tí ilé àwọn bá ti pọ̀ jù náà yìí dáyà láàmú wò tó bá ti pọ̀ jù ó máa ń dáyà. nígbà tí a sì bá bísí nífọ̀ jésù tán. ọ̀gá kan confirm ẹ̀ ìgbà tá a sì bá bísí jésù tán kárí ọ. ó jáde lẹ́sẹ̀ kan náà. rìpọ́tà yìí òun wà ń bẹ̀ ń tiẹ̀ ó dúró ń wo sí ìyẹn ó wá ní Jésù jáde láti. láti inú omi wá. ẹsẹ̀ kan náà káyọ̀ ti wò ó. òun wà ń bẹ̀ tiẹ̀ steadily. ọ̀run ṣí sílẹ̀ fún. òun wá rí bí ọ̀run ṣe sílẹ̀. ó sì rí àmì Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà. progress ṣe é ṣe pé náà ti mú ọ lójú. iná kan kò mú mi mo rí tí mo kàn. ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ lórí àdàbà. ṣé àmì wá jọ ẹ̀mí ni iná mú ọ lójú sẹ ẹ̀mí Ọlọ́run wá sọ̀kalẹ̀ owó sì bà lé ó ti fò ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ owó sọ̀kalẹ̀ lórí bí àdàbà. bíbélì wa àdàbà láìsí ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run wá sọ̀kalẹ̀ bí àdàbà ó sì bà lé ìgbà táwa ń skul ọmọ sikit god kan ó ní bá jésù ló kọ́kọ́ ṣe yẹ ẹyẹ ni bọ̀bọ̀ yẹn ó ní jésù ló kọ́kọ́ ṣe yẹ ó ah, lọ́nà wo pé tí ò bá yé èèyàn yẹn mọ́ pé ah ṣé mi ò ka Matthew chapter three verse sixteen kódà ọdún kò tiẹ̀ bẹ́ẹ̀ pé ẹyẹ kan sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run sì sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ bí ó jàmbá. ó bàlẹ̀ ó ní sáìnì pé ah, àfọ̀ kò lè yí ọ tẹ̀síwájú. ó sì bàlẹ̀. ọwọ́ bàlẹ̀ Jésù gbọ́ ọwọ́ bàlẹ̀ ń gbọ́. ti kíyèsí. àti kíyèsí. ohun kan láti ọ̀run wá wípé náà wá wá láti ọ̀run wá wípé. èyí ni àyànfẹ́ ọmọ mi. and this is my beloved son. ẹni tí inú mi dùn sí ti ti ti. in whom I am well pleased. Christian ò ní hesitate láti ka ilé fún. Àṣàlàyé ẹ̀fọn pẹ̀lú ṣòro. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni mo bá kọ́ lọ́rẹ́ mú. Mo bá kọ́ lọ́rẹ́ mú. Ẹ̀jẹ̀ Jésù ọ̀ràn mi yí. Mo bá kọ́ lọ́rẹ́ mú. Ìwọ́n ló kú kémi nìyí ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi. progress yẹn ohun rẹ yóò da ó rọra máa mú díẹ̀ díẹ̀. máìkì yẹn náà níbi kọ́. ẹ lọ pa wá fà wálẹ̀ ìwọ ló kú kémi lè yé. ìwọ ló jìyà nítorí ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ wa o. pàṣẹ lọ́rùn rẹ kò máa bí iye o. Jésù. àní ikú oró tó kú ayé. torí ìgbàlà ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìgbàlà ń bẹ. Oreke ṣe torí mọ́rọ́ sọ̀tọ̀rọ̀ báyà ṣírí wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ ṣírí rà oreke ṣe tó bára bára bára sá. Ìgbàlà nínú ẹ̀jẹ̀ àrídàndínlẹ̀ sábúà ìyá àárẹ̀ bàtà ó ní búdọ̀rú búdọ̀rú sábúà ìyá dúró ìyá dúró wàsílúwà kúlù wàsílúwà kúlù tàbí dábàá bá yàyàyàyàyàyàyà ọlọ́mọ ṣì wà lọ́nà ọlọ́mọ ṣì wà lọ́nà eléyìí náà bá ṣàlàyé ṣùgbọ́n táyà ti lọ ó dà pé mo ní five minutes but five minutes ni iye mo fẹ́ fi yanjú nǹkan kan lálẹ́ wàláyé àwa mùsùlùmí ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alihamudulilayi. ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. alihamudulilayi. èyí tá a wà ń bì lálẹ́ yìí ẹ̀wòye ládàá tá ti gbà látàlẹ́ àná àwọn èèyàn bíi tiwa wọn wà ní club house. bẹ́ẹ̀ níbi tó ti ṣe orí ẹ o fọ́nká síbẹ̀. tó bá wá dà lọ ọjọ́ kejì tó kàdà bọ́ ẹgbà tó rí rẹ̀ fọ́nká àdúrà rẹ̀ kódà àárọ̀ ọjọ́ kejì. ọlọ́mọdé àdé problem. bẹ́ẹ̀ ni so kódà àárọ̀ ọjọ́ kejì wọ́n yára ah, ẹ ti sanwó wọlé wọn nígbà ẹgbẹ́ jáde ìwọ náà ló sì ń fa ìlànà kó o ti ní problem o dẹ̀ bá ní problem. ó jáde lé wọn fún ilé. dandan ni kò ní problem náà. ọlọ́mọ ṣì wà lọ́nà. ẹ bá mi lọ wo first samuel chapter four verse twenty one the book of first samuel chapter four verse twenty one now first samuel chapter four verse twenty one. òun sì pe ọmọ náà ní ìkòkúdù. iná tó ti mú progress lójú òkú mi ọwọ́ mi gbà ọ́ lálẹ́. bíbélì ni a sì pe ọmọ náà ní ìkábọ́dù bóyá wípé bóyá isa bọ́ọ̀dù ni bóyá ika bọ́ọ̀dù ni bóyá ika mùdù ni ó tiẹ̀ jọra wọn. ìka bọ́ọ̀dù ló wà bẹ́ẹ̀. ṣé ika bọ́ọ̀dù ló wà bẹ́ẹ̀ iná rẹ ti kílíà mi. tẹ̀síwájú wípé ẹ̀ẹ́dẹ́gìrì kò sí ògo fún Ísírẹ́lì mọ́. ẹ máa gbọ́ àwọn tẹ́ ẹ̀ pín alẹ́ lélẹ́yìí o bíbélì nítorí pé kò sí ògo fún Ísírẹ́lì mọ́ nítorí tí a ti gba àpótí ọlọ́run. a ti ṣe kí ni. a ti gba àpótí ọlọ́run. torí àsìkò ṣe rí àpótí yẹn náà ń pè ní ark of God òun ni source of agbára wọn wọn à ní ìdá àti ṣe wàhálà kankan tí wọ́n bá ti gbé àpótí yẹn anywhere tí wọ́n bá ń lọ ọlọ́run máa ń jà fún ọ but wọ́n wá ṣe mistake wọ́n wá lọ gbé àpótí yẹn wọ́n wá lọ gbé sílé òṣà ọlọ́run wá bínú sí wọn ìbínú yẹn wá pọ̀ débi wípé ọlọ́run wá ṣépè fún wọn ẹ bá ń wo Jeremiah thirteen verse twenty seven the book of Jeremiah chapter thirteen verse twenty seven àwọn lecturer yìí ti pẹ́ o stars yìí ti rántí pé ah ọjọ́ ti pẹ́. èmi sì ti rí panṣágà rẹ̀. èmi sì ti rí panṣágà rẹ̀. àti jíjiyàn rẹ̀ bí ẹ̀sìn. wọ́lọ́ èyí ṣe tẹ́ fífi náà ìfẹ́sì progress lálẹ́ yìí. àti jíjiyàn rẹ̀. àti yíyan yíyan yíyan yíyan rẹ̀. ọ̀sẹ̀ ṣe o. wọ́n ti pàdán fẹ́ràn àwọn ọmọ ọ̀dọ́ tó lè wà náà. wọ́n ti wọ orí ọmọ àti ìlú apẹ́tà yìí. ọ̀gá tó fi wá sí ẹ̀yẹ. àwọn náà ló mú ọ lálẹ́ yìí. àwọn ọ̀rẹ́ àpá bọ̀. àti yíyan rẹ̀ lórí sọ̀rọ̀kà ló fi mọ̀ pé ìbàdàn yára wọn wà. nọ́mbà tù ni pé àwọn tó kọ bíbélì ìkọkúkọ ni wọ́n kọ àkóso. ó kọ kókó sì kọ nu bíbélì. ọlọ́mọ ìka ló kọ́. ìyẹn kọ́ la fẹ́ yẹjú. tẹ̀síwájú. àti yíyan rẹ̀ bí ẹ sí. wàhálà ìmúfẹ́ kọ́ alẹ́ kọ́ ní kálíbà rí wípé alukur'an tọ́lọ́ ń fún wa islam tọ́lọ́ ń fi ẹsẹ̀ wa lé wàhálà ìdí iná for us ọlọ́run wá ń ṣépè nínú ọlá náà àánú ẹ̀ according to the Bible bíbélì ni èmi ti rí yíyẹ. èmi ti rí panṣágà rẹ. èmi ti rí panṣágà rẹ kárí hàn. àti yíyan rẹ bí ẹṣin. àti yíyan rẹ bí ẹṣin. búburú ìwà àgbèrè rẹ. tẹ̀síwájú. àti ìwà ìríra lórí òkè. àti ìwà ìríra rẹ lórí òkè. àti nínú oko. tẹ̀síwájú. ìgbẹ́ni fún ọ. ọlọ́ni zọ̀hárọ̀ fasad fil barri wal bahar bima kasabat aidi nas ìlànà mú wa. tẹ̀síwájú. ìwọ Jerúsálẹ́mù. tungbe tungbe ègbé ni fún ọ. ègbé fún ọ. èpèlélẹ́yìí o ègbé ni fún ọ òyà ìwọ Jerúsálẹ́mù ìwọ Jerúsálẹ́mù ìwọ kò lè di mímọ́ ò wá ní di mímọ́ yóò àti pẹ́ tó ẹ bá pẹ́ tó tóbi kọ́ lọ́njà mọ́. nínú bíbélì but kí Christian máa lọ wò pé Old Testament ni o bá ń lọ sí Isaiah chapter forty verse eight the book of Isaiah chapter forty verse eight mo fẹ́ sáré fi nǹkan méjì dé mọ́lẹ̀ Matthew chapter five verse seventeen ọ̀yà koríko ń rọ̀ koríko ń rọ̀ koríko ń rọ̀ koríko ń rọ̀ koríko ń rọ̀ progress anyway à ń tẹ̀síwájú náà nìyẹn. koríko ń rọ̀ koríko ń rọ̀ ìtànà rẹ̀ lẹ́lẹ̀ ṣùgbọ́n olúwa yóò dúró láéláé. ọ̀rọ̀ náà ò ní yí padà láéláé ẹ̀dẹ̀ báwọn ọlọ́run ní jerusalem ò ní di mímọ́ yóò hà ti pẹ́ tó jésù wa ni ó kì ní matthew chapter five and seventeen ẹ má ṣe rò pé èmi wá láti gba òfin. Jésù ní don't ever think I have come to destroy the law or the prophet. Tàbí àwọn wòlíì rún. Tẹ̀síwájú. Èmi kò wá láti bá rún. I have not come to destroy the laws or the prophets. Bí kò ṣe láti mú ṣẹ. Ó wá fún filẹ̀ ni o. Tẹ̀síwájú. Lóòótọ́ ni mo sáà wí fún yín. Ẹ máa gbọ́ o láti ṣó wípé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ni ó remain bẹ́ẹ̀ kò yí padà. Kárí ọ̀run. Títí ọ̀run wáyé yóò fi kọjá lọ tí ọ̀run àti ayé yóò fi kọjá lọ. ohun tí kiri kan nínú òfin kì yóò kọjá. èyí tó kiri nínú òfin ọlọ́run kò ní kọjá. bí ó ti wù kí ó rí tí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. ẹ bá gbé títún fọlọ́ ìjà wa. títí tí gbogbo ẹ̀ ó fi ṣẹ. àtòrí àsìkò ẹ bá ń lọ sí Matthew chapter twenty one verse thirty three the book of Matthew chapter twenty one verse thirty three eh, verse thirty three náà ẹ máa wo ẹ gbọ́ òwe mìíràn gbogbo àwọn nǹkan wọ̀nyí a ti gbọ́ lẹ́nu stars donkey years in fact kí n tó fi ṣèwé jáde mo ti document for more than twelve years ó ti pẹ́ gan ọ̀wọ́n ni pé yóò wúlò fún abita wa yìí Jésù fẹ́ mú àwọn ọmọ rẹ̀ ó fẹ́ mú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ó dẹ̀ fẹ́ sọ fún wọn wípé hey there is danger there is fire on the mountain. Matthew chapter twenty-one verse thirty-three. Ẹ gbọ́ òwe mìíràn. Ẹni pé in most cases Jesus sounds proverbial. Tó bá ti fẹ́ kó àwọn ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́, a máa wá fòwe sọ̀rọ̀, a padà wá explain fún wọn. Nínú ẹ̀ ni òwe ìtẹ̀síwájú. Baálé ilé kan wà tí ó gbin àjàrà. Kà á dáadáa. Baálé ilé kan wà tí ó gbin àjàrà. Tẹ̀síwájú. Ó sì sọ gbàyíká ọlọ́run ẹ̀ mú ọ tó yẹ pé ìyàwó rẹ wà ń bì lálẹ́ yóò wà rí tó ní yóò rí tó nínú Yorùbá tẹ̀síwájú àṣírí ibi tí èyí tí èèyàn bá ní Yorùbá ni ẹ pé àwọn kan wà tábà délé tábà ń na àwọn ọmọ ọgbẹ́ ah when I was in, in the school I always come first in mathematics I lead nígbà ọmọ rẹ bá wá rí bóyá bíi junior certificate tó dàbí bbb e eight d seven. Daddy, we saw this on today. Wọ́n wá mú wa pé Daddy, àríbi ní ilẹ̀, ẹ̀rí bá yẹn bẹ̀ báyìí. Bíbí tóbi, ọjọ́ púpọ̀ rẹ̀. Báwa tó wá fi lè padà tó wá ṣe wá sí. Ah, you're pé àṣírí You're ah, ah, lórí ìbéèrè ni ìyẹ̀kọ́ tíjà náà. Àhà ah, mo tíjà. Àhà ókè. Ó ti fẹ́ máa ṣàlàyé pé á ẹwà àmì ìdí tó ní ní Yorùbá káṣí pọ̀ tó bá wà ní ìdí tó ń tẹ̀síwájú. ó yọgbà yí ká ṣé wọ́n rí. first leg ló ń gbá ah. ẹ má pàdé. jẹ̀wé òǹkù la wà jẹ́ òǹkù ni mo wà báwo ni ewé ni mo wà ewé ni mo wà ni. à ń gbé òǹkù lóṣù tó báwo ni. ẹ kò sọ̀rọ̀. wọ́n ní ó gbé ọgbà yí ká ó gbé ọgbà yí ká tẹ̀síwájú. ó sì wá ibi ìfutí sínú rẹ̀. tẹ̀síwájú. ó sì kọ ilé ìṣó. ilé ìṣó. ó sì fi agbàtọ́jú fún olùsọ̀tà. ẹ wá rí ọkùnrin yẹn ó lọ wá ilẹ̀ ó gbé nǹkan síbẹ̀ ó ṣọgbà yìí ká ó protect ó wá wá ẹni tí ó máa ṣọ́ olùsọ́gbà ó sì lọ sí àìtò. ó wá lọ sí òun travel jẹ pé òun ti lẹ́ni tí ó máa ṣọ́ kárí ọ̀n. nígbà tí àkókò nígbà tí àkókò súnmọ́ etílé. ìgbà tí àkókò ìkórè the time of harvest nígbà tó wọ́n approach. ó rán àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sí olùsọ́gbà náà. ó rán àwọn ọmọ as the boss. ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ progress mọ́ mọ́ gbàwá jọ ti ṣe wá sí màá máa fara burúkú balẹ̀. ó wá rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rán wọn. kó o mọ̀ kó o mọ̀ pè ní wa wọ́n wá dàbí pé mo mí ni àbí mí ni ẹ̀ mo tún ọ ṣe. now ó wá rán àwọn ọmọ lẹ́yìn ẹ̀ wá it's time láti harvest tá a ti ṣe kalẹ̀ tẹ̀síwájú. kí wọ́n kí ó lè gbà láti wá from our sweat a ti ṣe wàhálà a ti deal a ti ṣe deal now it is time ló gbà wá ń bẹ̀ carry on. àwọn olùsọ́gbà sì mú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀. àwọn olùsọ́gbà ṣe ìyàwó nínú kíni wọ́n sì lu èkíní. wọ́n lu èkíní. wọ́n pa èkejì. wọ́n pa èkejì. wọ́n sì sọ ẹ̀kẹta ní òkúta. progress wọ̀ bá wà bẹ́ẹ̀ èwo ni wọ́n ṣe fún ọdún mẹ́tẹ̀ẹ̀ta. mi ò mọ àbí tó bá délẹ̀. mọ àlùkò òkúta ló da kán lù ọ́ lè tó fẹ́ ṣọwájú àti òṣèwájú rẹ̀. ó ti ṣe mí náà mọ̀ ń sọ iṣẹ́ ó yẹ ká jù ọ́ lókùtà sódà wà délé wa sọ. ẹ ó sì fún àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn. bàbá yẹn tí wọ́n rí bí itán ṣe ó burú jáì ó tún wá rán àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn kálẹ̀. ṣé ọdún àwọn ti ìṣáájú lọ. àwọn tí nọ́mbà àwọn nọ́mbà the first set. wọ́n sì ṣe bí wọ́n ṣe wọ́n sì ṣe bí wọ́n ṣe wọ́n dán wọ́n tún ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe fáwọn tàkọ́kọ́ kálẹ̀ ọ́. ṣùgbọ́n ní ìkẹyìn. jésù wọn ní ṣùgbọ́n ní ìkẹyìn. gbogbo wọn. ó rán ọmọ rẹ̀ sí wọn ẹni tó ní ọgbà yẹn wá rán ọmọ rẹ̀ sí wọn. kàlẹ́ wípé ó wá sọ fún wọn wípé wọn ò ṣe ìṣàdú fún ọmọ. wọn à ní ṣojú ṣáájú mẹ́lẹ̀ bábà tiẹ̀ ti rí kò ní sí wàhálà kárí ọ̀dọ̀. ṣùgbọ́n nígbà tí àwọn olùṣọ́gbà rí ọmọ náà. nígbà tí àwọn olùṣọ́gbà wá rí ọmọ náà ṣé ń tẹ̀lé mi. a ń tẹ̀lé yẹn sólẹ̀ wọ́n fún ara wọn pé. àwọn ẹ̀ ní ọpẹ́ o. èyí ni àrólé. àrólé lélẹ́yìí o. ẹ wá. ẹ wá ẹ kí a pa á ká pa kí a sì kó ogún rẹ̀. kúta tó kúta bẹ́ẹ̀ ṣe ní kárí ọ. wọ́n sì mú wọ́n sì mú. wọ́n wọ jáde kúrò nínú ọgbà àjà náà. wọ́n wọ jáde kúrò nínú ọgbà àjà náà kárí ọ. wọ́n sì pa wọ́n wá pa instantly. ìjẹ́ ìjẹ́ nígbà tí olúwo ọgbà àjàrà bá dé. and that is the question. this one ẹni tó ní ọgbà yẹn when it comes. ẹni yóò ṣe sí àwọn olùsọ́gbà wọn nù kí lè rò pé yóò ṣe fún àwọn tó fi ṣọ́gbà kárí ọ. wọ́n rí fún pé àwọn máa dá lọ carelessly. yóò pa àwọn ènìyàn búburú wọn ní ìrọ̀rùn nípa òṣì. ènìyàn búburú yẹn yóò pa wọ́n ní ipa òṣì. yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe agbàtọ́jú fún àwọn olùṣọ́gbà mìíràn. yóò sọ pé a lè ti jábọ́. tẹ̀síwájú. yóò fi ọgbà rẹ̀ fún olùṣọ́gbà mìíràn àwọn tí ó fi èso rẹ̀ fún ní àkókò. àwọn tó máa mú èso rẹ̀ lákòókò wá tẹ̀síwájú. ó sì wí fún wọn pé Jesus answered. Ẹ̀yin kò tí ì kà nínú ìwé mímọ́ pé. Torí pé Jésù ti rí pé wọ́n ti jábọ́, wọn ò mọ ibi tí Jésù ń lọ. Jésù wá sọ fún wọn pé ẹ tí ì kà nínú ìwé mímọ́ wípé. Òkúta tí àwọn ọ̀mọ̀lé sílẹ̀. The stones that the builders rejected. Òun ló sì di àpáta ibùdó. Became the chief cornerstone. Èyí ìrìnsẹ̀ Olúwa. This is marvelous in our sight. Ó sì jẹ́ ìyanu ní ojú wa. Síwájú. Nítorí náà. Nítorí èmi wí fún yín pé. jésù tá a rán sáwọn ọmọ ilẹ̀ ìsírẹ́lì ní matthew chapter ten verse five and matthew chapter fifteen verse twenty-four. a kò rán mi. jésù ni a kò rán mi. bí kò sí àwọn àgùntàn ilẹ̀ ìsírẹ́lì tí ó sọnù. àwọn àgùntàn tó wọ́n lọ sí tó sọnù ẹ̀ wọ́n wọn tó fi dá wọn lọ́wọ́ tẹ̀síwájú. àwọn ò gba ìjọba ọlọ́run lọ́wọ́ yín. jésù wá sọ fún àwọn àgùntàn tí wọ́n rán sí wípé a gba ìjọba ọlọ́run kúrò Jésù ni á gba ìjọba Ọlọ́run kò lọ́wọ́ yín á wà á fi fún àwọn orílẹ̀-èdè tí ó máa mú èso rẹ̀ wá. àwọn àgbà lọ sí John chapter four bá lọ sí verse nineteen kó o tó wá ka verse nineteen yẹn bá a kọ́kọ́ lọ sí first John chapter four verse eighteen ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ náà bàbá ìyàwó kan wọ́n lọ síbi ìyàwó pásítọ̀ wa ní kó wá ka passage láti encourage àwọn kọ́pù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wed ọmọ rẹ̀ sì ní obìnrin àwọn tọ̀hún ní tókùnrin wọ́n wá ní kó wá kó ṣe bí admonition short admonition báwọn méjèèjì pásítọ̀ wa ní kó ṣí John chapter John chapter four verse eighteen ni wọ́n ní kó ṣí but mistakenly ó wá lọ ṣí first John chapter four verse eighteen ìbẹ̀rù kò sí nínú ìfẹ́. ẹ máa gbọ́ ohun tí wọ́n ní kó kàrẹ́ o bíbélì ní ẹ̀rí tí wọ́n ń pè ní marital affair kò ń ṣe military affair ìbẹ̀rù kò sí nínú ìfẹ́. ẹ tẹ́ ẹ bá jọ fẹ́ràn àtọkọtìyàwó tí tíyàwó rẹ bá farùkàn rẹ ìwọ náà fa tó lè fà lára rẹ kò sí bẹ̀rù ẹjọ wà ní tẹ̀síwájú. ṣùgbọ́n ṣùgbọ́n ìfẹ́ tí ó gbé ìbẹ̀rù jáde. ìfẹ́ tí ó bá lé ìbẹ̀rù jáde. nítorí ìbẹ̀rù ní ìyà nínú. ẹ òun ni kí ni. nítorí ìbẹ̀rù ní ìyà nínú. ìfẹ́ tí ó gbé ó máa ń lé ìbẹ̀rù jáde. ẹ wá wo mistake ẹ wá wo tó wá lọ kà chapter four verse eighteen wàhálà wàá ní tó kà ó John chapter four verse eighteen ó yá progress nítorí ìwọ ti ní ọkọ márùn rí ṣẹgbọn etí bàbá ìyàwó kàrí tó fi ta wẹ́dì rú bá ń tún kálẹ̀ kan nítorí ìwọ ti ní ọkọ márùn-ún rí. ó wá sọ fún ọmọ rẹ̀ pé nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún rí. ẹni tí ìwọ ti fẹ́ nísinsìnyí. ṣé orí ẹni tó tún wà lọ́dọ̀ rẹ̀ yìí. kì í ṣe ọkọ rẹ. ẹ bá ń gbèsè tóbi bọ́lá ọjà wa. ìgíṣẹ́ kéde. kì í ṣe ọkọ rẹ. o ṣe bí ta fẹ́ lò ní ẹ̀fà lọ sí vasinaitin. obìnrin náà wí fún pé eré kan ni obìnrin àti Jésù lọ ń ṣe é bọ̀ látòkè. wọn náà ti máa ń wéré ọmọ pé bíbélì náà bíi drama, náà ni níbẹ̀ ń story. sítórì tẹ̀síwájú ní verse nineteen. obìnrin náà rí mu pé. o lè yọ sí mi progress tẹ̀síwájú. obìnrin náà wí fún ọ pé. ọ̀pẹ ni. ọlọ́run mọ̀ bóyá wọ́n fò kò fà ọ́ lọ lẹ́tàn bí àwọn rẹ̀ bẹ̀ ní. obìnrin náà sọ fún ọ pé. mo wòye pé. ó gbàgbé pé sítórì búùkù ló ń kà tẹ̀síwájú. tọ́gbà ò ní sí bẹ̀ mọ́. wòlíì ni ìwọ ṣe. jésù wọn sọ obìnrin wọn sọ fún as wòlíì àwọn bàbá wa ń sìn lórí òkè yìí ẹ̀yìn sì wí pé Jerusalem ni wọ́n sọ ẹ̀ wá sọ pé Jerusalem ni Jerusalem ta ti fún lépè carry on. Jésù wí fún pé Jesus answered. ṣèyí gbọ́ obìnrin yìí. ṣèyí obìnrin gbà mí gbọ́. wákàtí náà ń bọ̀. wákàtí náà ń bọ̀. nígbà tí kì yóò ṣe lórí òkè yìí. ìgbà tí ò ní jẹ́ Mount Sinai tàbí Jerusalem tàbí ní Jerusalem ta ti fún lépè mi kọ́bìlì. ní ẹ̀yìn ò ti máa sin bàbá. ẹ̀ ti máa sin ọlọ́run náà títí tó fi fọ́lá. tẹ̀síwájú ṣùgbọ́n wákàtí márùn ó sì dé tán. táwọn wa ti lọ ẹ́. no twenty two ló kàn sí. a lọ twenty ni mo ti lọ gbé. ẹ̀yin ṣe ohun tí ẹ̀yin kò mọ̀. ẹ̀yin iná tó ń ṣẹ̀tún padà tán ló ti yé mi báwọn. ẹ̀yin ṣe ohun tí ẹ̀yin kò mọ̀. àwa ń ṣe ohun tí àwa mọ̀. àwa ń ṣe ohun tí àwa mọ̀. nítorí ìgbà láti ọ̀dọ̀ àwọn jù wá. tẹ̀síwájú. wákàtí ń bọ̀. wákàtí ń bọ̀. ó sì dé tán ó ti dé ojúlówó sí kárí ọ̀hán. nígbà tí àwọn olùsìn tòótọ́ worshippers àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá. àwọn sin ọlọ́run ẹlẹ́dàá wa. ẹ̀ẹ́dẹ́ àti ní òtítọ́. in spirit and in truth. nítorí irú wọn ni bàbá wa. torí pé irú wọn lọ́lọ́run fẹ́ bàbá wa ló máa sin òun. ẹ bá ń gbé títóbi fọlọ́run. irú wọn lọ́lọ́run fẹ́ kí wọ́n máa sin òun. àwọn àf as-salatu bila qalbi tajasad bila ruh. irun téèyàn bá ti ń bí tẹ̀mí ò sí mbẹ̀ ó dàbí ara tẹ̀mí ò sí mbẹ̀. so anabi wa muhammad sallallahu alayhi wa anabi sallallahu alayhi wa sallam. anabi ni i'budu allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yaraka that is his spirit. ẹ máa sin ọlọ́run bí ìgbà tẹ́ ẹ rí bó tiẹ̀ jẹ́ pé ẹ rí àmọ́ òun rí that is his spirit and in truth. Hmm. And finally, and finally, and finally. Máa lọ sí ẹni pé Jésù sọ lẹ́ẹ̀kan pé a gba ìjọba Ọlọ́run kúrò lọ́wọ́ yín. A ó fi fún orílẹ̀-èdè tí ó máa mú èso rẹ̀ wá. Orílẹ̀-èdè wo ni wọ́n wá fún tí ó máa mú èso rẹ̀ wá? Báwo lọ sí Galatians chapter four verse twenty-two? Torí pé àsìkò wa ti lọ Galatians chapter four verse twenty-two. Now, bíbélì o wọ́n ní abrahamu bí ọmọ méjì bá fọwọ́ dábẹ́ gbàsáyé lọ sí genesis chapter six i mean twenty five verse one book of genesis chapter twenty five verse one ẹ máa wo bíbélì o wàhálà àwọn tó kọ bíbélì wọn ò mọ̀ pé ọlọ́run lè gbé àwọn stars jami àdékù àyíkìdè. abrahamu sì tún fẹ́ aya kan ẹ máa gbọ́ bíbélì ní abrahamu sì tún fẹ́ aya kan orúkọ rẹ̀ máa jẹ́ tẹ̀síwájú. ó sì bí símánì. one àti dọ́kánì. two àti mádánì. three àti mídíánì. four àti skábù. five àti suwa. six fún ọmọ mẹ́fà àti méjì mélòó ló jẹ́ mẹ́jọ wọ́n sì mention two. àmọ́ ibẹ̀ ẹ̀kọ́ náà lọ. nítorí nítorí abrahamu ní ọmọkùnrin méjì. ẹ ká gbà for the sake of argument abrahamu ní ọmọkùnrin méjì. ọ̀kan ní ọ̀dọ̀ ẹrú obìnrin. kàkínní dáadáa aṣọ ti rí ọ ni. ọ̀kan ní ọ̀dọ̀ ẹrú obìnrin. ẹ àgbà yìí ṣe kó wọlé jáde. ilé ìbọn owó ọ̀gbìn jáde. ìyàwó rẹ̀ wà bí. tẹ̀síwájú. àti ọ̀kan láti ọ̀dọ̀ obìnrin obìnrin. ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. ṣùgbọ́n àbí èyí tí ṣe ẹrúbìnrin nípa ti ara. ẹni tó ń pọ̀rọ̀ ẹni ó ń kọ́ nonsensically this is nonsensity of nonsensical in fact it violates against common senses and it's an application of mental faculty. àwọn olóyìnbó kan wá ní it is ẹ̀rí ìbéèrè wà. òyìnbó rẹ̀ wọ́n ní atomic spiritosurgical weaponistic biological intellectualized pre-surgical killer. ayé pastor before. nǹkan burúkú ni nǹkan burúkú ni. tẹ̀síwájú. ṣùgbọ́n ṣùgbọ́n àbí èyí tí ń ṣe irúbìnrin nípa ti ara. àbí èyí tí ń ṣe irúbìnrin nípa ti ara ààyè òsì ni irọ́ lélẹ̀. bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin ni a bí nípa ìlérí. tẹ̀síwájú. ní ìtàn wọ̀nyí jẹ́ àpẹẹrẹ. nítorí pé àwọn obìnrin wọ̀nyí ni májẹ̀mú méjèèjì. ẹni tó ní ẹni ẹ àwọn obìnrin méjèèjì ẹ májẹ̀mú ni wọ́n ọlọ́run ló mórúkọ Ismail wá ọlọ́run ló dẹ̀ màlẹ́kà ló mórúkọ Ismail wá màlẹ́kà ló mórúkọ Isaac wá ọlọ́run dẹ̀ sọ pé they will be great nation wọ́n máa jẹ́ ìjọ ńlá torí májẹ̀mú làwọn méjèèjì tẹ̀síwájú. ọ̀kan láti òkè sínú àìwá. ọ̀kan láti òkè sínú àìwá. tí a bí ní oko ẹrú. tí a bí ní oko ẹrú. tí ṣe agari. tẹ̀síwájú. nítorí agari yìí ni òkè sínú Arabia. ẹ máa gbọ́ nítorí agai agai ajar Àbújá ajar agai nítorí ajar yìí agai yìí ẹ̀hẹ́ ní òkè Sinai Sinai Arabia tí ó dúró fún Jerusalem tí ó wà nísinsìnyí. ẹ máa ń pẹ́ títọ́ mi fọ́lọ́ ọjà náà. Bíbélì tó ń bọ̀ fún àwọn ẹ̀rú pé òkè Sinai ni ó dúró fún Jerusalem tó wà ní Saudi Arabia nínú bíbélì. ní Isaiah chapter two verse two nǹkan. yóò sì ṣe ní ìkẹyìn a ó sì ṣe ní ọjọ́ ìkẹyìn tẹ̀síwájú a ó fi òkè olúwa kalẹ̀ lórí àwọn òkè ńlá tẹ̀síwájú a ó sì gbé dájú àwọn òkè kéékèèké lọ. gbogbo àwọn tó ti lọ sí hajj inú wa ẹ rí i pé òkè pọ̀ mọ́kà bí òpọ̀ ń bẹ̀. òkè pọ̀ ń bẹ̀. gbogbo àwọn tó ti lọ mọ́kà ọlọ́run mọ́ bá hajj wọn jẹ́ o. àbí ọlọ́jẹ́ yìí lórí lọ. ọba náà sì ti lọ náà bíi progress bíi èmi bíi àfáà wa ọlọ́mọṣà ti ṣe é náà fún wa gbogbo orílẹ̀-èdè yóò sì sínú rẹ̀. nàìjíríà. gbogbo orílẹ̀-èdè afghanistan. gbogbo orílẹ̀-èdè ghana. gbogbo orílẹ̀-èdè singapore. وحدك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا إبا بيت تطلع جبا أنا سبحان نبي محمد صلى الله عليه وسلم أنا ما يبغى نبي دادا صلى الله عليه وسلم إبراهيم chapter 3 verse 19 already إن الدين عند الله الإسلام إن الدين عند الله الإسلام ọ̀kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́wọ́ bá àlá ni jésù náà sì kọ̀ fún àmì in john chapter fourteen verse twenty seven john chapter fourteen verse twenty seven ọ̀yà john chapter fourteen verse twenty seven now ìṣẹ́jú kan péré la ní o. àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. jésù ní ìsìláàmù ni mo fi lélẹ̀ fún yín o. àlàáfíà ni mo fi fún yín. ìsìláàmù ni mo fi lélẹ̀ fún yín o. tẹ̀síwájú kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fi fún ni. kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fi fún ni ẹ̀mí ní fífún yín. ọlọ́run gan ló ní islam fúnra rẹ̀ ní kúrẹ́ chapter three verse thirty five ọlọ́run wà bẹ̀rẹ̀ tó ní gẹ́rọ islam bí náà. ọlọ́run ní kẹ́ni ìbá àjíyìn ìbá àjálì jẹ̀nu tó wà lọ wá ìsìn ní ìyàtọ̀ sí islam. wàlẹ́ mi ò pè bá lẹ́mi ní. ọlọ́run ní àbí ìgbàlọ́wẹ́ ẹ sọ fún ẹni ẹ tó ń ṣe lọ́sẹ̀. wọ́n wá bẹ̀rẹ̀ àfihàn tó ń bẹ̀rẹ̀ àfihàn tó ń bẹ̀rẹ̀ àfihàn the day of igudi bigudi the day of altar commotion ọlọ́ọ̀ni ẹ̀sọ́ bẹ́ẹ̀ ni ẹ kó wà ní òfò ìkùrẹ́ chapter three verse one go oh two ọlọ́ọ̀ni yá ayọ́ lẹ́bí iná amánú takùn lọ àhàkọ́tù pàtì wọ́n lè àtàwùtù nà ilà wà á tó mùsùlùmù. ẹ bá tún ayà yẹn pé bóyá wọ́n wà bí iná bóyá wọ́n wà bí. ọlọ́ọ̀ni yá ayọ́ lẹ́bí iná amánú ẹni sí bí usta ẹ bá ń tún gbé. wọ́n ń sùn ní òjá wọn lè wí dáadáa. ọlọ́lẹ̀ ìdẹ gbọ́dọ̀ ọba gbọ́ tí ì ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ ọlọ́mọdé mi ó kérésì o ọlọ́mọdé kérésì o ọlọ́ni ayọ̀ ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ ẹ tọ́lọ́ bá sọ pé báyìí ni bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ bá ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. tẹ́kùn lọ ẹgbáyà ọlọ́run. débi tó yẹ kí ẹgbáyà rẹ̀ dé wọ́n náà ṣe tuntun náà. ẹ nà wá tún mùsùlùmù. ẹ gbúdọ̀ kú ọ. àyàfi kí ẹ jẹ́ mùsùlùmí. ẹ̀rù yẹn náà ló bá Pọ́ọ̀lù ní First Corinthians chapter thirteen verse nine ẹ̀rù ti bá Pọ́ọ̀lù ó náà mọ̀ pé wàhálà wà First Corinthians seventeen verse nine torí kí n tó wá sèkó yóò tún pẹ́ jù. nítorí àwọn mọ̀ ní apá kan. èkó ṣòro wa àní lójú mi níjọ friday ìtì sì pa tiẹ̀ sínú ọkọ̀ mo sì fẹ́ tọ̀ máa bí tí mo wà pé ìtì lásán àwọn tó yẹ pé ọyẹ wà lọ́dọ̀ tí wọn lọ ìtì ní ọkọ̀. ìwọ pé bí ìbò ṣe ọ̀dọ́ yín lẹ́yìn níbẹ̀ ìyá yín là Lagos àbí ìyá yín là Lagos tẹ̀síwájú. àwọn mọ̀ ní apá kan. ẹ̀fẹ̀ Christianity kalẹ̀ ó ní àwa ń pọ̀ ní apá kan. àwa sì fi sọ àsọtẹ́lẹ̀ ní apá kan. èyí náà ń sọ fún yín lápá kan ni ò káṣí ni ó tó tútù nígbà tí ètò ọpẹ́ bá dé. káṣí yìí máa wá padà wá dé. èyí tún ṣe apá kan yóò dó pẹ́ lọ́run pé títí omi bá lọ́wọ́ jà máa. ọkọ bíbélì bí ọba dáràn àmì sọ́ọ̀rì ọba dáràn. ọkọ ọba dáràn ọba àmì ọba dáràn ṣe kábíbélì ń bọ̀ wà láyé nù. ọlọ́sọ̀bá lẹ́bi wa Muhammad.

ورضيت لكم الإسلام ẹja máa kálẹ̀ pé kérésì méèsì kó sẹ́rí fún ọdún àgbélẹ̀ happy new year ọdún ẹ̀bọ̀n ni kábàjì sọ́ọ̀bì kábàjọ́ síyà mùsùlùmí kábíyèsí ra wọn.